الله أكبر لا

فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر بعيدا من أيام أخرى يريد الله منكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة واستمروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني وليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قال عز من قائل والبن جعلناها لكم من شعائر الله لكم فيها خير واذكروا اسم الله عليها طواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطيموا القانع والمعتر كذلك سخرنا آلاكم لعلكم تشكرون لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكفروا الله على ما هداكم وبشر المؤمنين اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم adúpẹ́kún ọlọ́run ọba ọba tí ó gbà wá sínú àwọn tí ó gba àwẹ̀ rọ̀mùbọ́n tọ́jú yìí ní rọmọdọ́nù pé twenty eight tó bá di alẹ́ òní abẹ́lọ́wọ̀ ọlọ́run ọba tó mẹ́rin wa dúró lásìkò yìí ó já lè fìjọ mi bá gbé lágbára máa bá ṣe máa ṣe máa tòun pẹ̀lú ọ̀lẹ́ wa abẹ́lọ́wọ̀ ó gbà ju bá ti ṣe lọ. ìgbàyé rẹ̀ ìkẹ́ rẹ̀ àmójúkò rẹ̀ ṣe kóhùn ló fi ń daṣẹ́ ẹ̀dá ọlọ́run ọba kó ẹ̀fẹ́ndẹ̀ sí gbogbo wa ó kà wá sínú àwọn tí yóò kẹ́yìn oṣù yìí ó kà wá sínú àwọn tó ti yọ sínú oṣù yìí ó kà wá sínú àwọn tí ó gbaṣẹ́ wọn ní oṣù yìí ó kà wá iṣẹ́ àtàwọn tó lọ́dọ̀ wọn àjẹ́ náà ní oṣù yìí àtàwa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn òbí wa tọ́ àwọn ẹrúṣẹ́ ọlọ́ ayàtọ̀ náà bá fi sọ fún wa pa pé ká gbàgbé Ramadan

ẹjẹ́ kó ń kà náà pé ó pé twenty nine àti ó wọ́n ka bí ọba tóbi ọba ló pọ̀ nà máa yìí the biggest thing tọ́lọ́ àmì ṣe fẹ́ dà òun náà ní máa òun ló gbé ìdílé ọ̀sẹ̀ rọ́pẹ̀lú náà làdúrà tó wà

èèyàn máa ṣe déédéé pẹ̀lú ẹni tí ò ṣe rárá tí wọ́n lẹ́nu kan èèyàn méjì bẹ́sẹ̀ dáhùn ọ̀fun àtẹ́ǹdì rárá ó tún gbàgbé èyí tó ń náà àtẹ́ǹdì ọ̀tọ̀ ní gbẹ́sà sáàbì ọ̀tọ̀ ní áńsà ìjọ tó wá pẹ̀lú ní jáde zero náà mi tó dọ̀gba lẹ́sà gbà pé lè ti ẹ̀kọ́ òwe ìdáyà òǹkó wọ́n lẹ́sìn rí pé àdúrà nẹ́gbẹ̀sà lọ́wọ́ fẹ́lá tó bá ti dé lóru اللهم رب جبرائيل وميكال وإسرافيل ìwọlọ́wọ́ ọba gbọ́dọ̀gbọ́ ọlọ́ba ti wọlọ́ba jibril wọlọ́ba mikael wọlọ́ba israfil pátá ọ̀sán àwọn àti wọlọ́dá sámà àtìlẹ̀ láìpẹ́ láàpùrẹ́ pátó òbí dára. a ń ta sáàpù bẹ́ẹ̀ na ìgbà nígbà tí màá sára lókè. ìwọlọ́wọ́ ọba ló dájọ́ láàrin àwọn ẹrú rẹ̀ bíi tí apá ẹrú ti wà pé báyìí láti ìwọlọ́ báyìí máa kú nípa sí ìdílé ṣáàpì ìdílé ọlọ́run gbogbo omi bí àpò ẹnu bá wà pẹ̀lú bí ilẹ̀ ni wọ́n lọ́ọ̀ ní kí n ṣe tẹ̀ kó gáìdì mi ìnáka táwọn ti máa ṣá ìlà sọ̀rọ̀ àtẹ̀wọ̀n ìwọ ọlọ́run bá lò wọ́n gáìdì tó bá wù wọ́n tó bá fẹ́ lọ́nà torí náà ọlọ́run bá sọ fún abúlé àti ìgbàwẹ̀ yìí kọ́ wọ́n tó kàbírò lọ́ọ̀rọ̀ àlàmà kẹgbọ́lọ́wọ́ bá tóbi torí ó kọ́nà àpàdé ó dá ìdí yìí sí nǹkan tó lè wá sí láyé tí ò ní sí wàhálà nú tẹ̀wáyé ti dé kọ́ ọkùnrin láṣọ láti pé tó ń tọ́ bíbí kò ní yọlù ẹ̀ òun lẹ́sìn rí pé tábà ti gbàwẹ̀ sẹ́lẹ̀ tó kọ́ ní ṣọ́tà bá lọ sí kábàrà yẹn láṣì láti الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. آسي bá a ti ṣe takbir láti wálé láì hàmdà wàtú kábírù kọ́lá máa dákùn wà láàlá fún tọ́ṣù. ẹ̀ka ẹ̀rí ni wípé nínú nǹkan tí ìsìláàmù lọ́wọ́ bá jẹ́ kalẹ̀ lẹ́sìn tí bá ti ń lọ parí tá a bá ti ṣe tán ṣùkúrù ni ó ní a ṣe nípa rẹ̀ ṣùkúrù ní bí ká dúpẹ́ tá fi ṣe pé òun fún fún wa. wọ́n ló wà nínú títì tọ́lọ́ fi ká tó

ẹ̀kọ́ pé ìjọ inú Islam bọ́lá bá ti gbé nǹkan wá ṣubú ní ká fi parí ọlọ́run láyé ẹ̀dá lọ́wọ́ àlùhùmù ha wọ́lá jùmọ́ bẹ́ bá pẹran tó ní kẹ́ pẹran ẹ̀jẹ̀ onídọ́dọ̀ ọlọ́run ẹran onídọ́dọ̀ ọlọ́run wà láàkí ìyànà lùú tápúwá ìbáyọ̀ ọlọ́run ọba tẹ̀ fi ṣe yóò dọ́dọ̀ rẹ̀ ẹwọ́n tápúwà tó wà àti ẹsẹ̀ ti ń ṣe níjọsìn ni pé afẹ́kí tákùwà wà kó lé ìwà fi ṣòfò. ọlọ́ni wà láti aláàlú tákùwà bí kó ń ti báyọ̀ ọlọ́run tẹ́gbẹ́ báwọn náà ní ìdọ́dọ̀ ọlọ́run kàdáàlì kàtàkọ́rọ̀ àdàkùn bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ṣe rán àwọn ẹran tẹ́ẹ̀pa ó rọ̀ wọ́n fún yí kí ló fẹ́kẹ́ ṣe ìtúkà bí ó lọ́ha àdàmà kẹfì ìgbọ́lọ́run ọba tó gbó gáyé nìyí bá ti dinú ilé yá náà kọ́ pẹ̀lú ní ọ̀tọ̀ ìyá ìyàtọ̀ ló bẹ láàrin àwọn afá àwọn kan ló bẹ̀rẹ̀ láti àràfá àwọn kan ló bẹ̀rẹ̀ láti ìjọ ọdún àbí aláwọn kàtì rọ́ọ̀tà ọlọ́ọ̀pọ̀ àti lọ sí abẹ́lá ti yí láti lẹ́yìn àwọn sọ̀làwátì náà là ń ṣe láti ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n tóbi olùkọ́ ló dá ìlú àti òun náà lẹ́rìí wípé bàbá kírun náà tán bàbá kírun tó máa tàbá ti fẹ́ kì í àti ìjọba iná nǹkan ara wọn àtàrù tá a ṣe tàbá parí tá a ṣe àtàkùn láàtàn tá a ṣe àlámà tá a ṣe àlámù tá ara tá a ṣe Allahumma a'inni ràn mí lọ́wọ́ ala lórí àti rájì ìwọ wọ́n ṣúkìrì àti ilé dúpẹ́ fún ọlọ́run ọba wà tó ṣe ìbàdí àti láti ilé sìn ọ́ gẹ́ mo sì fẹ́ fi sìn ọ́ ọlọ́run ọba tó máa máa ọlọ́run ọba tó fi sọ́búrú àti ṣúkúrù tó pé lẹ́sìn mùsùlùmí àbẹ̀lọ́run ọba ò kó kà wá tẹ́ tó ṣe wípé níbi sọ́búrú ní màláàbù lájẹ̀bẹ́ kó kà wá pé níbi ṣúkúrù ní màláàbù lájẹ̀bẹ́ káwá bá lálàáfíà ọlọ́run sì gbàṣẹ wa lọ́run sọ́jà aláwọ̀ ọmọdé wà láti Muhammad kama sọ̀tẹ́ ìta àlàyé ìrọ̀ sí ìwọ̀n láti ìrọ̀ Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala ọlọ́run bá sọ fún wa ọlọ́run ní wọ̀tàílò bí sọ́bùrì wọ̀sọ̀lá wọ iná alákàbí rọ́bùn إلا على العاشرين الذين يظنون أنهم ملاقوا ربهم وأنهم إليه راجعون ọlọ́run bá sọ fún wa pé ẹ̀yin mùsùlùmí ọlọ́run bá ní kẹ́ wọ́nà tẹ́ẹ̀kì súnmọ́ òun kẹ́ ẹ páyà òun oníyàjọ́ lẹ́sìn àwọn ìtàkùnlọ́ ọmọ wọ̀tọ́gùn ní ìkọ̀ọ̀sẹ̀ ẹ páyà ọlọ́run ẹ wá wá mí tẹ́ẹ̀kì ṣàlàyé fúnra wa ó ní ṣe pẹ̀lú ká ṣe tọ́lọ̀ ọba ni a ṣe ọ ká gbáwẹ̀ ká lọ ṣàtá àti ṣé òun náà ní ìdí pé kéèyàn ní sùúrù tó lè yé lára ká jìnnà sí nǹkan tọ́lọ̀ ọba ni a máa ṣe àti sí òun náà lè lé torí pé wà bí ọba ni a máa ṣe méjèèjì èèyàn wá wò ọlọ́run ọba from time to time ló wá fẹ́ tírèdì wa láti lè rí òun sí ó fẹ́ ṣe ọlọ́run fún wa ó wá fún wa ní ààwẹ̀ àgbà ààwẹ̀ jẹ́ sọ́bù fún wa bó ṣe pé kọ́dà bí nǹkan bá wọ̀ wá lójú ká ara wa àti mọ́sùn òun ó mọ̀ bọ́ sí kọ́ńpónẹ́ǹtì ìṣìnà àwọn tọ́lọ́wọ́ bá kọ̀ọ̀kan kánà tó sálì jìnnà sí ọlọ́wọ́ bá fẹ́ pàwẹ̀ tírèdì wa ya oúnjẹ èyí bàbá yìí ó mèrè ó wù mọ́mú di bàbá ìyàwó rẹ̀ rè mọ́sùn mọ́ di bàbá ọlọ́run bá pàwọ̀ ó fi tírìnì wa kú yìí. à ká lè fara da ìtẹ̀lé ọlọ́run ní tọ́lọ́run bá ní ká ṣe ká ràn ká gbáwẹ̀ ká ṣe òun náà bí bàbá ti lè dúró ń bẹ̀ táwọn àrímọ̀ mọ́sálásí bọ́ńkàlùkù ṣe ké tó wọ́n ti ké péjì ẹ̀ta wọ́n ti ké péjì mẹ́rin wọ́n ti ké jùsù kan wọ́n bá lùkúta ní mọ̀lẹ́pẹ́ a ah, ilé egun o ilé egun tọ̀ ẹ tó bá lè dúró fún tàràwì ìdájí ké jùsù kan ti kẹ́ a bákà kan kò ní ilé egun àti ké jùsù. béèyàn tó bá fi lérú balùwẹ̀ tó ènìyàn fóṣù kan pé ó gbé ṣọ̀ fóun ṣe kìyàmù lẹ́yìn tó gbé nǹkan lò bẹ́ẹ̀ kọ́lá pé thirty days ni wọ́n fi ń kí one hour ni wọ́n fi ń kí bó bá kù òun níṣẹ́jú márùn-ún tóun fẹ́ kí ojoojúmọ́ yóò kéré lógbé ọlọ́run bá ti kìyàmù lẹ́yìn rọ̀mọ́dọ́ọ̀nù ó fi ṣe ìwà fún àsọ́búrú alàtọ́wà a lè ní sùúrù tẹ̀lọ́lọ́ ó fi ààwẹ̀ ẹnu rọ̀mọ́dọ́ọ̀nù ó fi ṣe ìwà fún àsọ́búrú alàtọ́wà kálí kóra gbogbo ìgbà tó jẹ́ṣẹ́ ó wá fún kan ó kù àtọ́gbòrò alàlùmọ̀tò pé àwọn kádàrá tó wà wá kọ́kọ́ kan wò fẹ́ kò láti lè ẹ̀ndíọ̀ rẹ̀ àwẹ̀ ṣe a máa fi ìpans of hunger a máa fi ìbéèrè a máa ń ra ṣùgbọ́n àlejò kẹta ṣe ìgbà tó bá tó dalẹ̀ sọ́gbù yẹn gẹ́gẹ́ tọ́lọ́ ọba fẹ́ fi ọ̀rọ̀ lọ́nìí fẹ́ fi tírínà tó bá pa ń sọ́ọ̀rù ìgbà ó wá fẹ́ fi sọ́ọ̀rù wálé ti ṣubú ìgbà wá ní ṣubú bẹ́ẹ̀ máa ń ṣe oníbà ọlọ́run máa mo dúpẹ́ o tó wà pákọ̀ mi tó ṣe mí kò ń jẹ́ fún kàlí kí láwọn àṣẹ nígbà tí wàá dọwọ́ padà ọ̀dọ́run ìran tá à ń kí ṣubú fún pé a fẹ́ yọ jákà náà ṣubú ọlọ́run bá kọ̀ báyìí sọ́ọ̀rù àti ṣubú ìbẹ̀ tó gbé ọ̀nà méjèèjì náà ní ẹ̀dá fi tẹ́ni ọlọ́run ọ̀nà méjèèjì náà ní ẹ̀dá máa fi ń súnmọ́ lọ́run lẹ́nu bá wọn àtẹ́bí ọlọ́run ọba kọ́ńbà tọ́lọ́ fẹ́ sọ ọ́ ọ̀dọ̀ bá wọn àtẹ́bí dàwúd àtàwọn fámìlì ẹ̀mí dé màlúù alàdà àkùnṣe kan ẹ̀yin fámìlì àtẹ́bí dàwúd lórí oore tó ń ṣe fún ẹ̀sìn ẹ̀sìn iṣẹ́ ẹni tá a bá ti ṣe tá a fi ń jọ́sìn fún ọlọ́run ọba tá a fi ń wáyọ̀ ọ̀nù ọlọ́run ọba ṣùkúrù ṣùkúrù lọ́lọ́wọ́ bá ti sákúwà bẹ̀rẹ̀ lótọ́ tó ṣe fẹ́ tó là álà fún tọ́ṣùkúrò kí ló fà kí ọlọ́run fi ní kálu sọ́lá àti sọ́bùrù láti di wàrà lọ́wọ́ láti súnmọ́ tó lókèrè àsọ̀lá ti ṣòkò àsọ̀lá tù kéèyàn kírun bọ́lọ́wọ́ ọba èèyàn fi dúpẹ́ bọ́lọ́wọ́ ọba ní pípa ọlọ́run o mọ̀ pé wọ́n ló dá mi òun mo mọ̀ pé o tọ́ sí pépè sí ọ́ wọ́n ṣókúrú ló dá kírò bì ní ẹ̀ níjọ́ téèyàn bá sọ pé ẹ̀fà ẹ ṣeun o èèyàn kẹ̀kẹ́ ti mọ̀ pé ó ṣèlè àpò ọ̀yẹ́bù ápò alàmùsì bá lè mọ̀lẹ̀ yóò wá àpèsè àti lè tẹ̀lé àṣẹ ẹni tó ṣèlè àpò lọ́lọ́run ọba tó ń sọ fún wa pé kọ̀ọ̀ká ti fẹ́ bọ́lọ̀ so that a lè kákáká tẹ̀ wọ́n so that a lè fún ọ̀lẹ́ tọ́lọ́run ọba tó ń sọ fáwọn kùrẹ́jì pé ìlà ti kùrẹ́jì nítorí fáwọn kùrẹ́jì ti yú sí máa kí ni wọ́n yú sí máa ìlà ti mìíràn lọ́tà ṣètà ìwọ̀ sẹ́yìn wọ́n yóò sì máa wọ́n travel àsìkò ọyẹ́ àtàkùn ooru lásìkò ooru wọ́n lọ sí sham wọ́n lọ kọjá wa lásìkò ọyẹ́ wọ́n lọ sí yamani wọ́n lọ kọjá wa wọ́n kọjá wa nǹkan fẹ́ ọ̀rọ̀ pọ̀ ìlú dáa gbogbo nǹkan wá àwọn èèyàn ń pa wọn lé ọlọ́run ní orí tóun ṣe fún yín yìí kí lòun fẹ́ kẹ́ ẹ ṣe pàlìyà rọ́bà ààrẹ kájọ́ sí ọlọ́run bá tó nílé ilé ìlú fún ayé ló ṣe pé alẹ́ bẹ àtàrà òun ìjọ ẹ̀ wà á mọ̀ ọba tó fún wọn ló jẹ́ bí ibi tó sì sọ wọn níbi jẹ àti ìjọ tó múra rẹ̀ náà ń bọ̀ wò ṣókùrù rẹ̀ àbẹ̀lọ́n ọlọ́run kó káwá sínú àwọn àtọ́bí ní ẹ̀ṣáàfì kó káwá sínú àwọn tó ṣe pé ní màláàpù ìtàwó àwáàpù ni ó jẹ́ níbi tọ́bùrù kó káwá sínú àwọn tó péjọ ní màlá ìbádù lájẹ́ níbi ṣúkúrú ó wá gbàṣẹ wa ẹ̀yin ó rí pé nígbà tọ́lọ́run ọba fẹ́ ròyìn àwọn ànájẹ́ ọlọ́run ọba rẹ̀ ọgbẹ́ ròyìn nú onítorí yàtà mọ́nà àmàlìdá máa nóhìn ìnáwó gáàdà abdan ṣàkó ẹni tọ́lọ̀ bá torí ó tó wá fi jọ́sẹ̀ àbí tó kórè mọ́ ọlọ́run lápẹ̀ ní ṣàkó ọ̀là ní sọ̀tẹ́lá náà sọ àti Aisha àdàbíta mọ̀fẹ́kùnà ṣọ́ọ̀bà ànábì yóò yẹn lẹ́bílà lóru yóò dúró àti àtàwọ̀ ọmọ ti padà máa títẹ́tẹ́ rẹ̀ bí yéèyí fi mú ṣàkúrà ṣé kò yẹ kí n jẹ́ ẹrú tó lè tó múre tó bẹ́ẹ̀ kọ́lá bá torí fún yẹn kọ́ orí náà nìyẹn náà máa ń láti ṣe fún tó wọn sì gbájú bẹ́ẹ̀ lọ kó bá wọn jọ ní sáájú kọ́lọ́ tó bá lọ́wọ́ wa kó wọ́n dá lù láyà tó ní sọ́márì wọ́n wù yàtọ̀ sí nàbà fifteen minutes ago but in continuation of what was started last week when we try to depict the only what we are asked to do, has been comprising of a subgroup and action. And we explain that fasting itself, we achieve subgroup for us. That is an act of self-restraint, an act of self-discipline, giving oneself control from what from one's desire. You desire to eat, you hold on. You desire to drink, you keep on. You have a desire towards your spouse, you keep on. That is training you on stop. And that stop is an aspect of taqwa which is essentially of three types. Allahu Allah Having endurance, patience in worshiping Allah. Asaburu anil ma'asiyah. Having the patience to hold on from committing sin against Allah. Asaburu alal bala. Having the control to to restrain oneself from saying what we not what make what what make what we do to get the wrath of Allah when one is afflicted with musibah. All the three components are put and are made to be achievable while we are fasting Ramadan. The Siyam, which is an act of fasting, will make us achieve a saburu and a mafia because it's keeping us of shahwat. Why Qiyamul Layl with its long zakah? with his long qira'at will train us to have a sabru ala that if one is able to achieve that on a mount, it will be much more easier for him to pray for Raka in 10 minutes or in 5 minutes. And as-sabru ala al for those who Allah has blessed, who has never had a cause to feel hunger for one second, who has not had a thought how he failed for one not to have what to eat for a whole day. If you fast, it will call to your memory what others who are not as privileged as you are are going through by not having what to put in their mouth. So it will make you to do shukru for Allah. And that is why Allah started the, the, the lessons on Ramadan with لَعَلَّكُمْ تَتَّقُونَ and he ended with Allah Kumtashu so that you show appreciation to Allah. And how do you show that appreciation? We do this. And that zikr is by the time Ramadan is concluded, while we are going for Eid, we say Allah, Akbar, Allah, Akbar, Allah, Akbar. We are saying that the lillah, that we appreciate Allah. And this is noticeable. It's noticed in aspects of our ibadah. when we finish Ramadan, we do takbir, shukran lillah. When Eid al-Hadha is to be observed, we do takbirat eh, for Allah making the animals that we have slaughtered, making it observant for us. Allah says, كَذَلِكَ سَمَنَّا أَلَكُمْ That is the way that we have got suppressed these animals for you, لَعَلَّكُمْ تَشْكُرُ So that you observe shukr. I struggle observe too while we conclude our salah. Part of the azhar of the Prophet sallallahu alaihi wasallam is to say Allahumma a'inni ala dhikri wa shukri wa husni ibadah. Oh Allah, assist me in remembering you the way you should be remembered. Assist me in appreciating your name and me. and assist me in worshiping you in excellent manner. So by so doing, all the three aspects of subgroup is achieved. And that is what is also claimed from the Quran Rasulullah with which we end this khutbah. When Rasulullah will say, Allahumma aksib lana min khashyatika ma ta'ulu bihi baynana wa bayna ma'asiyatik. That as-sabru al-mas. Wa min ta'atika ma tuballighuna bihi jannatan. That is al ala على اليقين ما تحول به علينا مصطفى والله give us yaqeen with which whatever happens to us in life it will be small compared to what Allah will give us. يقين الله به علينا مصطفى وفينا اللهم بأسمائنا وأسمائنا